من الشيطان الرجيم بسم اخي وشربتني أزمي وأشرب في كي سبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سورة موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التعنت وأحسنوا إن الله يحب المحسنين وأتم الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الأرض

فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وصلاة إذا رجعتم إذا رجعتم إذا شرط فاعلة ذلك لمن لم يكن أهله قالوا المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الحج ولا تهلكوا رؤوسكم حتى يبلغ الحج محلا فمن كان منكم مريضا أو به ألم من رأسه فليكن من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بعمرته إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام وسبعة إذا رجعتم تلك أجرة كاملة ذلك لمن لم يكن أهله حاكم المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب أتاهم بيتكم ثم الله أدعو عليكم الكاتب fún àwọn محمد صلى الله عليه وآله وسلم ìjà àtìgbà ọlọ́run ó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa tí à ń gbìyànjú bá ń tẹ̀lé lánàá wọn títí díjọ́ gbéǹde àlùkìyàmù Suratul Baqara Quran chapter two verse one ninety five náà la dé nínú bá wa kọ́ fẹ́ sáré ṣe a fẹ́ wo fàwa idul aya àwọn àǹfààní wo ní ń bẹ nínú aya one ninety five gẹ́gẹ́ bí àáfàá wa asheikh ibn Uthaymin bí wọ́n ṣe sọ nínú tẹ̀síìrì wọn ṣùgbọ́n ká tó lọ síbi fàwa idul aya ọwọ́ parí aya yẹn ó yẹ ká ṣàlàyé nǹkan kan wà á há sí nù. inú ọlọ yọrí kúlù náà sí mi. sórí ìwọ tó o bá jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ mo ti sọ fún ọ náà níjẹta ó farabalẹ̀ female staff wà á há sí nù. iná lọ ayọ̀ higbol mọ̀sílẹ̀ sórí tọ́lọ̀ ọba fi parí àyà yẹn ọlọ́run nǹkan méjì nínú àyà yẹn àlàámúrù wà náháyù wọ́n bá mú nípa àwọn ọmọkùnrin tó wà náà títà ṣùgbọ́n sí ọ̀nà ni ọlọ́run wà á ń fi kú fi sẹ̀bi ilé ńlá ádá wà ní mínà lọ. àní ẹ̀ná gbogbo bẹ́ẹ̀ bá ní ẹ̀ná sójú ọ̀nà ọlọ́run ẹ̀ná síbi tí ó sùn ní ọlọ́run ẹ̀ná síbi bẹ́ẹ̀ ti rí ìyọ̀nà ọlọ́run ìyẹn ni náàyù prohibition mọ́ríyàmà máa fẹ́ yín o wàlátùlùkù bí àìdí kún ìlàtàlùkàtì ẹ má fọwọ́ ara yín fa ìparun ẹ má fi fa ìparẹ́ ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi fa ẹ má fi ìparun àti ìparẹ́ fúnra yín. Wà á há sí inú lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti sọ amúrù àti náháyù kan. Amúrù ni wípé ẹ léyìí, ẹ sójú ọ̀nà ọlọ́run. I'm coming there, continue. Náháyù wà látúlùkù bìkàìdíkó ìlàtàlùkàtì ẹ mọ́ fọwọ́ ara yín fa wàhálà fúnra yín nǹkan méjì o tá a bá wá ń sọ̀rọ̀ pé èèyàn jẹ́ ni ọlọ́run ọ̀nà méjèèjì láti mọ̀ ẹ ń bá jẹ́ ni ọlọ́run kò pé mẹ́ta ọ̀nà méjì ìwọ tó ń gbáwẹ̀ tọ́dẹ̀yìn sínú tó tún lọ ta tẹ́tẹ́ ọgbà àwẹ̀ lọ́sàn-án ó wò pé àṣebá àti sínú ọlọ́ta tẹ́tẹ́ lálẹ́ lásìkò asámú àbẹ̀yìn mọ́ gírígì èsè ìyàrí ọgbà àwẹ̀ lọ́sàn-án ọlọ́pàá ní girlfriend lẹ́yìn mọ́ gírígì ọgbà àwẹ̀ lọ́sàn ọlọ́ ń ṣe bálabàlà lẹ́yìn òjò mọ́tán ìyẹn ṣe dáadáa ọlọ́run wá ní wà á há sí inú ẹ̀ ṣe dáadáa etí bẹ̀ jẹ́ ìsàn sórí tí jẹ́ ìsàn wọ́n ti kọ́ yín nínú agbis two of anawa waste compilation gbogbo wọn tó bá ti dé js two b lọ sókè ọ̀ràn yẹn wọ́n ti kọ́ ọ wà ní syllabus js one to js two ìwọ tó ọba tó wà lẹ́sẹ̀ swan tù ní ó tuntun ọkọ àdìsù jìbìrìl ibi tí jìbìrìlù ti wá táwọn sàábé wọn àmọ́ pé jìbìrìlù ni àfìgbà tó tó lọ wọ́n bá sọ pé al-ihsan an ta'budallaha ka'annaka tara kìí ṣe an ta'budallaha ka'anna al-ustaz yàrá ọ̀ka mo ń ṣe lọ́n torí pé ustaz rí mi tí ìgbà kí zuri ṣubú máa kú jẹgba ọ̀dà ìjọ tí ọba sí ṣubú nǹkan tó ń kírun lé tó ọba ti kírun àwọn ètò kíjọ ti ṣubú wa ládàá rẹ ní problem toró òsè lọ́n bá wọn lẹ́ni tí ó ń sọ ìwọ ọlọ́run àǹtábúdà lọ́à ka anna wàlídàkà yàrá ọkà òun sin lọ bí ẹni pé bàbá rẹ ń rí ọ ọyà lágbájá ẹ̀ńdẹ́rẹ́jà lọ kí ṣubú yìí ndí ọ̀dádì ẹ̀ bá tíráfù aago méje àbọ̀ ní òjì mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí báwọn wà hà sínú wà á sínú ẹ fẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run ẹ ná bí ìgbà tó ọlọ́run rí ní bí ìgbà tẹ́yìn gan rọ́ lọ́run wà láìtọ́ wá rí àwọn olówó kan bí wọ́n ṣe máa ń náwó wọn ah láàyè èèyàn mọ̀ sáwọn ilé ìwé ní tòsí ìjọ tí wọ́n ti wá ń ná táwa ti mọ̀ wọn wà láì owó wọn lọ sí sórí ìwọ́n ọba ń sa ohun tí òde okú òlòjú kan mọ́ àwọn tó ń ṣe ò lè kú òlòjú kan wọ́n ní ẹ̀dáwó pẹtrò malam wọ́n ní kẹ́ ẹ̀dáwó pẹtrò ní mọ́sálásí ọmọ secondary school yọ wàlẹ́ ò lágbára kọ́ ọ̀dá naira nínú owó mọ́tò tà fún ọ tó sẹ́wọ́ dábì rè dẹ́ lọ́wọ́ ìwọ náà dàwọ́ pẹ̀tró ó ṣòwò pé ọba lágbára fifty million òun ní sáwọn. ọlọ́ọ̀ni wà ẹ máa ṣe ẹ náwó sójú ọ̀nà ọlọ́run. bí ìgbà tẹ́ ẹ̀ rí ọlọ́run báyìí tẹ́yìn ọba tiẹ̀ rí ọlọ́run ọlọ́run máa ń tẹ́ ẹ ná àlèsánù yẹn. wàhálà tó ń kú bí ẹbí kún ilá dálúkà ìtò lè fa destruction tó lè jẹ́ kó o perish tó parẹ́ tó parẹ́ gidi má débẹ̀ boyfriend girlfriend tó lè jẹ́ ọ ẹgbẹ́ O lè jẹ́ ọ̀pá rẹ̀ ó lè jíjà ó lè jẹ́ ọ̀pá rẹ̀ ìmáàmù sìgá ó lè jẹ́ ọ̀pá rẹ̀ ìmáàmù tí ó lè jẹ́ ọ̀pá rẹ̀ gbogbo àwọn dọ́ọ̀lù dọ́ọ̀lù ó lè jẹ́ ọ̀pá rẹ̀ ìmáà sẹ́yún yóò jẹ́ ọ̀pá rẹ̀ bí ọba kú okú sófò fún ẹ ọlọ́run wá ní wa á sì mú ìtọ́lọ́run ní ẹ ṣe ẹ ṣe bí ìgbà tẹ́ ń rí ọlọ́run ìtó ní kẹ́ ẹ jìnnà sí ẹ jìnnà sí bí ìgbà tẹ́ ń rí ọlọ́run ni. Inna Allah yuhibbul muhsini sọ́wárí manhumul muhsinun nínú adis 2 àdìsí ẹlẹ́ẹ̀kejì nínú alàrùbáyìn náà wà wíyà àwárí gbàǹpé ní mọ̀rọ́tìbù di mọ̀rọ́tìbù àdì stages of spiritual development stages of spiritual development ìpele ìdàgbàsókè ẹ̀mí level one mọ́rítà bátùlì Islam kéèyàn jẹ́ mùsùlùmí stage two mọ́rítà bátùlì iman kéèyàn jẹ́ mùmìnì ẹ̀ńtọ́ gbọ́lọ́ ń gbọ́ lódodo alákọ̀ọ́kọ́ ni kéèyàn jẹ́ mùsùlùmí ó ń kírun ó ń gbàwẹ̀ ṣùgbọ́n tó níwà àbójúwò stage two mùmìnì imani tiẹ̀ lágbára tó wọ́n bá ṣe lọ́hùn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéré stage three al àwọn ẹni ọlọ́run parí sórírò àwọn eléyìí o tí wọ́n bá ṣe lọ́hùn ó lè mọ̀ tó three percent ó lè mọ̀ wọ five percent ọwọ́ pé èèyàn ni wọ́n wọ́n è ṣe mọ̀lẹ́ kálukú àwọn mọ̀sílọ́ọ̀nù ara ń tọ́jẹ́ wọ́n jẹ́ ni ọlọ́run first class wọ́n è fásitì wọn ṣòfò wọ́n máa ń jìnnà sẹ́sẹ̀. wọ́n máa ń sin lọ́hùn ní kọ̀rọ̀ ju gbangba lọ kọ̀rọ̀ wọn dà ju gbangba lọ wà láyé ní tí kọ̀rọ̀ rẹ̀ bá dà ju gbangba lọ olóríire ni lọ́dọ̀ ọlọ́run àìmọye ń tá a rí gbangba tọ́jẹ́ pàwọ́ òrò pẹ́ni ọlọ́run ṣùgbọ́n ní kọ̀rọ̀ ẹni èṣù àìmọye cases tá a ti á ń dùn téèyàn mọ̀ rò pé ah, àbórí ẹ̀yìn èèyàn ọ̀wà pé kí ẹni tí yóò ti rò ní ọlọ́run ni ọwà òkè ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àpò òṣè sọ pọ́ alimoyim àwọn ní kọ̀rọ̀ wọn ò lè ta tẹ́tẹ́ ní kọ̀rọ̀ wọn èsè ní kọ̀rọ̀ wọn èsè ní kọ̀rọ̀ wọn èjì ìtìlẹ́yìn ní kọ̀rọ̀ wọn ò ní jí nǹkan nínú kọ̀ǹpútà rú ní kọ̀rọ̀ wọn à ní jí nóòtì ọmọ kíláàsì wọn ní kọ̀rọ̀ wọn ò ní jí pọ́pátì mùsùlùmí lọ́lé wọn. àwọn mùsùlùmí wà láì kọ̀rọ̀ wọn dáa ju gbangba lọ ọlọ́jà jẹ́ kan. bàbá wa sọ́lé àlèfè ilé sọ wá ara àwọn tó bá wá jẹ́ mùsùlùmí ìwọ́n máa wò ní o èèyàn jẹ́ lé dáadáa ẹnìkan wá wá gbé ọ̀rùn ta ní jẹ́ lágbájá mo ní ah, ara àwọn sáàfù mi fìrí òun ni ah, wà lẹ́yìn dáadáa ní sáàfù yìí o ẹ bá mọ tó ń ṣe lẹ́yìn nípa sùkúù yìí gbogbo àwọn òbí àdúgbò wa òun ló ní kọ́ máa kọ́ máa wá sùkúù yìí yìí máa ń sọ̀rọ̀ sùkúù yìí dáadáa yìí máa ń ṣe dáadáa gan ẹ̀yìn ò sí fẹ́ wọn kà ah, ẹ wo ọmọ báyìí tú ẹ̀ ló ṣe wá ọmọ sẹ́wọ́n tó lọ wá wà lẹ́yìn mi ọmọ wọn gba fọ́ọ̀mù mi ṣé pétrú ẹ̀ náà ṣe wá ọ̀fẹ́ ah, kéèyàn ọmọ ẹ̀ ní ká mọ̀ sọ fóun ni ó ń ṣe tiẹ̀ nítorí ọgbọ́n èèyàn wá gbọ́ irú ẹni màá nífẹ̀ẹ́ rẹ̀ àbí ìlẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ wà lẹ́yìn ó nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run mọ kọ̀rọ̀ ọwọ́ á rí i pé ah Rashidi ń ṣe nǹkan báyìí ló kọ̀rọ̀ torí èmi ọlọ́run máa sí nífẹ̀ẹ́ rẹ̀ àwọn tí kọ̀rọ̀ wọn bá dáa tí wọ́n ń ṣètò ọlọ́run ní kọ̀rọ̀ àti gbangba ọlọ́run máa nífẹ̀ẹ́ wọn àwọn tí wọ́n ń sáfẹ́sẹ̀ wọn è sọ̀rọ̀ ẹ̀yìn tí ó rẹ́lòmí rọmọdán rẹ̀ jẹ́ ọ̀bà jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn láàrin àsọ̀bá àti mọ́gíríbì ọ̀rọ̀ ẹ̀yìn mọ́kànlá lọ́sọ lánàá lónìí ó ti sọ méjìlá ìjẹta ọsọ mẹ́sàn-án orígbó ní promotion ọ̀la fifteen ní ọ̀sọ̀ bá ìtọ́mọ̀ zùnú gbogbo tí ń sọ lẹ́yìn wà lẹ́kọ̀ọ́ ní fáàkì lọ́wọ́ mo rò pé tí wọn náà bá wù ọjọ́ra wọn ó kẹ́ lo plus or minus kò gẹ́ẹ̀tì equation dáadáa torí náà àwọn mọ̀ọ́sínú òun è sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn torí wọn ò fẹ́ kí sẹ́ẹ̀rẹ̀ wọn bàjẹ́ sọ wá rí àwọn tó bá jẹ́ mọ̀ọ́sínú àlùmọ̀ọ́sínú láyé kúnú abadan mufilisi a ah, ó ti ń sùn sọ láwọn tó bá jẹ́ mọ̀ọ́sínú àwọn tá a lẹ́nu eré ni wọ́n ọ̀rọ̀ wọn dà ju gbangba lọ wà láì wọn lè sòfò tó bá jùlọ. tọ́lá àwọn kan ń bẹ mọ̀fìlìsùn mọ̀fìlìsùn àwọn tí wọ́n sòfò àwọn tó máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn àwọn tí wọ́n jí nǹkan ní nǹkan àwọn tí wọ́n parọ́ máa yàn gbogbo ẹni tó ṣàbùrú sí wọn yọ wà á gbàṣẹ́ rí wọ́n jọ gbé gbé tí wọn ò bá ní sẹ́ẹ̀rẹ́ wọn wọn á pín ẹsẹ̀ tiẹ̀ lérí tiwọn wà á há sí i lòun. inna Allaha yuhibbul muhsinin tó o bá tún àlọ́ náà máa ń nífẹ̀ẹ́ àwọn kan nígbà tá a bá débi fàwáìdì bàbá wa sọ́lé àlèfè mi ni wọ́n fi rinlẹ̀ ìfibátù lè máa hábà lè là nínú àkídà àwọn àfáà alùsùn náà ti wàlìjàmáà ọlọ́run máa ń nífẹ̀ẹ́ ó sì máa ń kórìíra rúkọ́yà ọlọ́run máa ń nífẹ̀ẹ́ ó sì máa ń kórìíra àwọn èèyàn kan bẹ àwọn àfáà ti ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n kó àwọn àyà àkẹjọ nínú kùránì ọmọ rí wà lọ yọ̀hìbó sọ̀lẹ̀hì iná lọ ìbù tàwà nínà wá ìbù lùmútàtọ̀ yùíbù yùíbù àhábà àwọn tọ́jọba yẹn pọ̀ tó o bá fẹ́ kọ́ sórí rẹ̀ ayé àtọ̀ látòní lọ́mọ fún ọ lásàmẹ́ẹ̀tì tó o bá ti ń tìlà wà lọ láti inú rọ̀mọ́dọ́ yìí lọ àwọn ibi tí ọlọ́run nífẹ̀ẹ́ yọ̀hìbù tọ́lọ́run nífẹ̀ẹ́ àwọn kan lọ́gbọ́n máa kọ́ lẹ́yìn tó o bá kọ́ tán wá ti ẹ̀mí pé ustaz gbogbo àwọn ibi tọ́lọ̀ ń sọ ẹbí ṣe tẹ́lifíyà fún wa lẹ́yìn Ramadan ọmọ every Wednesday a máa ṣe tẹ́lifíyà tí ọba sí Ramadan ṣùgbọ́n náà àwẹ̀ tẹ̀ sí i àwọn àyà ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run tá a bá fẹ́ fi sọ̀rọ̀ ní skul táàmù kan òtò kí mo wí táàmù kan òtò ṣùgbọ́n kí lè mọ̀ pé o serious kí n bá rí wàláì tí wọ́n kọ́ jáde mo promise kí n bá bẹ láyé àfìsì tẹ́lifíà student mo fún yín assignment báyìí látọ̀rọ̀ lọ mú bí small big note tọ́ba tí ń tìlà ó nídìí kan ọmọ túmọ̀ ọ̀sá ti mọ àlọ́rù yòókù gbólóbèjì tí ọmọ wa gbé tọ́ba ti rí nínú àyà kan náà ọ̀sá rí àlọ́rù àbí àláyì àbí àláwù orí yòókù àbí àhábà ọ̀sáàdì tọ́jọba kọ àwọn àyà jáde tí n bá rí stúdẹ̀ǹtì mẹ́wàá lẹ́yìn Ramadan àbínú àwẹ̀ pé ustaz àwọn èdè mi kọ jáde ni kọ́kọ́ rẹ sí ìwọ tó o bá ṣe bẹ́ẹ̀ tó súnmọ́ ni pé máa fọ́ ọ lẹ́gùn. àwọn àyà tọ́lọ́n ti wá ní ẹni tó bá ń ṣe báyìí mo nífẹ̀ẹ́ wọn á wà á ṣàlàyé ìwọ tó o bá wá níròyìn ọ̀la wà láì tó o bá lò ó sòrí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ wa. ara rẹ̀ rèé إن الله يحب المحسنين àwọn tí wọ́n jẹ́ ẹni re wọn ń ṣe lọ́hùn ní kọ̀rọ̀ wọn ń ṣe lọ́hùn ní gbangba wọn èé ṣe lọ́hùn nítorí bàbá àtìyá wọn wọn ò ṣe lọ́hùn ò nítorí tíjà wọn wọn si ṣe lọ́hùn nítorí ìsáàsù sùkúù wọn wọ́n ń ṣe látara wọn náà. mínfàwá idil aya. bàbá wa sheikh al-allama muhammad salih al-uthaymin wọ́n láǹfààní alákọ̀ọ́kọ́ láàrí dìgbò alàámúrù bìlẹ̀ ẹ̀ǹfààkì fi sẹ̀bílì láà wọ́n ní ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ń pa wá láṣẹ ó ti rí tí mo sọ tán ọlọ́run ọba Allah is commanding us pé ká náwó sí gbogbo ntọ́ bá ti jẹ́ nǹkan tó lọ́hún fẹ́ gbogbo ntọ́ lọ́hún máa yọ́nú sí ní táwọn kan sọ dìnnú torí pé òtí ìmọ̀ké ń pọ̀ wùlé mọ́tà ẹlẹ́jọ́ wíyà sórí wọn gbọ́ mi dáadáa o nínú nǹkan tí ìgbà tó fún ọ lásán ẹ̀mí ìgbà ní kọ́ ọ ànábì lọ gbogbo ntànàbí àsálà ń sọ wípé ẹ̀ ń bá ṣe léyìí ọlọ́run ó yọ́nú sí ẹ̀ ń bá ṣe léyìí ṣùgbọ́n kéwù rẹ̀ ò dé bẹ́ẹ̀ ọlọ́run ó nífẹ̀ẹ́ rẹ̀ sórí tí bá ní ọkọ̀ eléyìí ò jáde àdíìsì tó ọkọ̀ jáde yóò lé one thousand tá a bá tún mú yun náà odidi ọdún márùn-ún àlesọ́tọ̀ àwọn àáfàá wa stọ́dí àwọn nǹkan kan máa wo alẹ́ nfa fi sabilillah jẹ́ kí n kẹ̀ sọ márùn-ún péré márùn-ún tí mo fẹ́ sọ yìí wàláì téèyàn bá ń ṣe pẹ̀lú àníyàn dáadáa ó dọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rí ó tóru tó ọba ti ṣẹbọ o ò ṣe ṣíríkù o ò dẹ̀ ní wàhálà táwọn èèyàn gbà lọ́rùn rẹ torí ẹlòmíì ní ẹ̀san tó pọ̀ sọ fíyàtà àwọn ẹlòmíì ó kò sẹ́rí lọ́dọ̀ ọlọ́run yóò àgbẹ̀ mú fílẹ̀ sùn torí pé máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ìmọ̀ ji ní nǹkan gbogbo àwọn tó ṣaburú sí wọn wà gba ládàá lọ́wọ́ ẹ̀ tó o bá ti ṣẹbọ o ò ní wàhálà pé èèyàn gbà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó tó alákọ̀ọ́kọ́ bìnnáwó mọ́síkì bàbá wọn ni alábùrùbìlì infaq fi sabilillah ọlọ́run ní ká máa náwó sójú ọ̀nà òun ọlọ́run bàbá wa ní wàzàkátù tẹ́díkùlù fi ábàlì infaq mọ̀ ń bẹ́ẹ̀. bàbá ní kéèyàn ọmọ ẹ̀yọ zàkà fẹ́ tó bá lówó lọ ara pé ẹ náwó sìtọ́ lọ́mù tí dádì ẹ bá fẹ́ yọ zàkà tí wọn ọba mẹ tí wọn yọ fún ní káwá yọ fún foundation wa èèyàn tó lé fifty ti wà nílẹ̀ tí wọ́n ní di zàkà àti di zàkà ààbò gbà ààbò níbi ẹ̀yọ kan wàláì lónìí olónìí nínú àwọn ọmọ ìyá tó ní di zàkà tó ti wá bíi tẹ́lẹ̀ tó wàhálà tó nípa tó nídìí ẹ̀fà wa mi wàhálà ìlú tó bẹ̀mí ibi wàhálà débẹ̀ ìyàwó tó sá lọ wọ́n tó ìyàwó tó padà látara òsì mo ní àwọn èèyàn ọyọ àti tí ó afa ara pé èèyàn náwó sísọ ara ẹ̀ ní kéèyàn yọ bali iya awaluma yẹjọfọ bàbá sọlẹ àlùjẹ wọn nìkan alákọọkọ gan ìwọ tó ọba náwó sítọ lọhùn ọkọ mọ́sálásí ten trillion ọ̀rọ̀ yẹn unpackable trillion lọ sí àjù èèwọ̀ ayọ̀ sàkà oṣooṣù lọ́dọ̀ Ọlọ́run torí náà a gbọ́dọ̀ máa yọ sàkà bàbá ní àlè ìfàkù fi sẹ̀bí lílá wọ́n zakatu tẹ́dúkúlù fi àdàlẹ̀ ìfàkù báàlì yíyà awàlùmọ̀ ẹ̀yẹ́dẹ̀kù sàkà gan ni ìka alákọ̀ọ́kọ́ èèyàn náà ó sì tọ́lọ́ mo wá fẹ́ sọ nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ bìnnà òlì màsíkì kéèyàn ọmọ ẹ̀kọ́ mọ́sálásí ẹni tí bá ń kọ́ mọ́sálásí àdìsí bẹ́ẹ̀ bá náà lọ́rùn láwùjọ bẹ́ẹ̀ tán fìlìjà kan ẹlẹ́kejì sákìyù lìmọ̀ kí lápẹ́ ẹlẹ́kejì o sákìyù lìmọ̀ mímọ́ fún àwọn èèyàn lómi mu mímọ́ fún ìyún ni pé kéèyàn gbẹ́ bọ́ọ̀wù kéèyàn gbẹ́ kànga àdìsí bẹ lórí ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ìdíkọ́lù sùúrù fínú fúsìlì mùmínín kọ́ ọ máa fa ìdùnnú fáwọn mùsùlùmí gbogbo tó bá ń fàbànújẹ́ fún wọn ìwọ máa wá dùnnú sí i ẹlẹ́kẹrin ọ̀dọ́ ìdùnnú kó o máa báwọn èèyàn san gbèsè wọn ẹlẹ́karùn-ún ìtọ̀ àmù tọ̀ à kọ́ ọ máa fáwọn èèyàn ló ń jẹ sàkà ni nọ́mbà wán bẹ́ẹ̀ márùn bẹ́ẹ̀ mi káwọn fi sàkà kún ọjọ́ mẹ́fà tó o bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fa ọ̀rọ̀ rí tó wájú ọlọ́run wàmí ni a nínú àǹfààní àyà àlè ìṣàrọ́tù ìlàlẹ̀ ìkìláàsì fìlà amal lè kọ́ọ̀lì yìí fi sabilillah. bàbá wa sọ́lé àlùfèémì wọ́n lára àǹfààní tá a rí dìbò òun ni ká máa ṣe nǹkan torí tọ́lọ́ ìgbà tọ́lọ́ ni a kò ní ẹ torí sí àríwí kò ní ẹ náwó fún yíyàwó kò ní ẹ torí ká ẹ lè rí ìyọ́nú ayé ẹ náwó síbi ìtọ́lọ́ àti ẹ náwó nítorí ìtọ́lọ́ síbi ìtọ́lọ́ wà mí ni à nínú àǹfààní tààrí tààrímù ìlọ́kọ́ ìbìlẹ̀yẹ́dì ìlà tààlùkà èèwọ̀ ni kéèyàn lọ fọwọ́ ara rẹ̀ fa ìparun fún èèwọ̀ ni kéèyàn ṣe kí ni o kọ́ lọ fa ìparun fúnra rẹ̀ ara rẹ̀ bàbá ní anna man kana sábàbá lè dọ́rọ̀ fàyínà woman iyọ̀ àná ẹ ń bá lọ fa ìlera òun lọ lọ fa wàhálà fúnra rẹ̀ ọlọ́run kọ̀ ọ́ ọlọ́run ní amadi bẹ́ẹ̀ bàbá ní wàmí ní ajílẹ̀ ábì ńlọkọ ìdá nítorí píríncípù àlàyé tá a sọ yìí kálọ̀jókòó kálọ̀jókòó àrọ́fúnná anna dùkánà haramu bàbá ní àyà ẹ̀rí ni pé ká mu sìgá ká mu kí la pé ó haramu ni jama ká mu sìgá kí ni bàbá pé ó ọlọ́run ló pè bẹ́ẹ̀ o kí lọ́lọ́run ọba sọ ń bẹ̀ wọn wà látúkú bí àìdí kún ìlátàlùkàtì ẹ má fọwọ́ ara yín fa ìparẹ́ fúnra yín bàbá ní ẹ ń bá ti lè gbọ́ eléyìí yé yóò mọ̀ pé sìgá ara ń tó lè fa wàhálà fún èèyàn ni àwọn tí bá ń mu sìgá wọn a máa ṣe òfò odidi wọn a máa ní jẹjẹrẹ wọn a máa ní kánsà kídínì problem diabetes wọn a máa ní high blood pressure wọn a máa ní èwo tí èèyàn nílé rìn stroke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa fi sọ̀rọ̀ rẹ sọ wa o ọlọ́mọ àbísọ̀ rẹ sọ wa o wà mí ní nínú àǹfààní tá a rí dìmú alahamurubil ihsan ọlọ́run ọba pa wá láṣẹ ká máa ṣe dáadáa gbogbo èèyàn ká máa ṣe dáadáa sí ẹranko ká ṣe dáadáa sí tá a bá ti ń ṣe báyìí yóò jẹ́ ká jẹ́ ẹni ọlọ́run wàmí ní nínú àǹfààní tá a rí ìfbátù lè máa hábàtì lè là à ń fi rinlẹ̀ àti débi tá a ti stọ́ọ̀pù báyẹn ibi tá a ti dúró náà nìyẹn tó bá wá di ọ̀la ààbọ̀ sínú àyà ájì ara ń tá a rí dìmọ́ ìfbátù lè máa hábàtì lè là à ń fi rinlẹ̀ wípé ọlọ́run máa nífẹ̀ẹ́ ọlọ́run máa ṣe kí ọlọ́run máa ṣe kí ó lè nífẹ̀ẹ́ àwọn kan yóò dẹ̀ máa bínú sáwọn kan ara àwọn tọ́lọ́hún máa ń nífẹ̀ẹ́ làwọn tó bá ń ṣe dáadáa ara àwọn tọ́lọ́hún máa ń nífẹ̀ẹ́ àwọn tí kọ̀rọ̀ wọn tó dáa ju gbangba wọn lọ ara àwọn tọ́lọ́hún máa ń nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń náwó sójú ọ̀nà ọlọ́run ara àwọn tọ́lọ́hún máa ń nífẹ̀ẹ́ àwọn tán ní ikhlas sincerity of intention tí wọ́n bá náwó wọ́n ẹ̀ ṣe ṣe àárí mi wàláì mo mọ àwọn èèyàn bẹ́ẹ̀ mo tó fọlọ́run sẹlẹ́rì mo mọ àwọn kan tí wọ́n bá ṣe tọ́lọ́run wọ́n wàá sọ fún wa pé ẹ mọ̀ sọ fún òyàn o ọ̀nbẹ́nu ọmọ tó wà léèwé yìí òun kẹ̀ ń wá léèwé kọ̀mẹ́ntì sanwó skul fíìsì ẹ̀ alọ́mọ ẹ̀yà wa kan ọlọ́njẹ́ ọmọ ẹ̀ lóòkè ọmọ márùn-ún ló ń sanwó skul fíìsì ẹ̀ bíi nínú àwọn ọmọ tó jẹ́ orphans wàláì kọ́ dáwọ̀ tí ń sanwó rẹ̀ mọ̀ kọ̀fẹ́ mọ́ níjọ kan bọ́yọ́ wà ní bí òun àti ìyàwó ẹ mo ní mm, stars is not mm, ṣé kí n pa àwọn ọmọ wa kí wọn ó lóun wọn ọdẹ ń ọmọ márùn bọ́yọ̀ wà ní wọn ìwọ ọmọ kọ̀dẹ̀fẹ́ òun ó lóun kó wọn ṣe ń torí aráwọn èèyàn ti rán yẹn lọ ájì tí ọmọ aráwọn tí lù fáwọn ìwọ náà ọlọ́run jẹ́wọ́ náà òde tọ́ga ibi táwa náà dé ọlọ́run já máa lo òkè sí tó ráwọn nǹkan téèyàn bá ṣe tọ́ ọba ni mo ṣe nítorí ìtọ́ lọ́hùn a máa jẹ́ kọ́ lọ́hùn yọnu sí i ńgbọ̀ bá dọ̀la á tẹ̀síwájú o ni remain seated remain seated ashadu anla ant